الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين الفوائد فاني إليلا وانفاني يعلم يجب سماري وانتاج كاسين نور الله أحاديث النبوة محمد صلى الله عليه وسلم الأولى على قطة حسن خلق الرسول صلى الله عليه وسلم أسن جي ورجو ونبي والنبي داو صلى الله عليه وسلم ọlọ́run jẹ́rìí sí bẹ́ẹ̀ o ẹni wọn bá fẹ́ jọ ànábì àfi kí wọn náà gbìyànjú kí wàá jẹ náà dá o bóyá wà ànábì dá àbí ọ̀dà kò sí mbẹ́ o oníwà dáadáa ni. النبي صلى الله عليه وسلم الثانية الاكد فضل حسن الخلق ومنزلته inú ta tún kọ́ nù báàbò yìí ni pé àṣé kí wàyàn da ọlọ́lá o ipò sí ni o kọ́là lọ́dọ̀ ọlọ́run bẹ̀rẹ̀ ọ̀hún kọ́lọ́hún ó fún ọ náà wọ lábẹ́ ìyànjú kọ́lọ́hún ó gbé ọ sí rúpò bẹ́ẹ̀ ipò ńlá ni wà dáadáa wà kọ́lá lọ́dọ̀ ọlọ́run. wa annahu asqalu shay'in fi mizani al-muslimi yawm al-qiyamah kọ́dà rí gbọ́ lọ́tà nẹ́bí wí fún wa sallallahu alaihi wasallam pé ẹnu tí ó tẹ̀wọ̀n jù nínú òṣùwọ̀n àwọ̀ mùsùlùmí gbogbo mùsùlùmí nínú tí ó tẹ̀sùn jù lọ́sùnwọ̀n wa wádàlì kìyàmà dáadáa o dáadáa o. الثالثة الكتا أن حسن الخلق من أكثر الأعمال التي تدخل الجنة وترفع الدرجات àṣìbí wọn bá gbìyàn pé inú àwọn sẹ́wo ni ó mú ọ̀pọ̀lọpọ̀ wàlìjánná ní tí mú yàn wàlìjánná jù kì í ṣe máa gbé pé ga jù lọ́dọ̀ ọlọ́run ọ̀nà wà dáadáa ọ̀nà gbèlè ó yẹ o sallallahu alayhi wa sallam. ẹlẹ́kẹrin anna husna khuluqil muslimi dalilun ala kamali imanihi. ìwà yẹn dáa indikétọ̀ ni ẹ̀rí ni ìtọ́ka yẹn pé ìmánì rẹ̀ pé yẹn ni pé ó ní ìmánì tó yẹ kí kéèyàn ní wọn ní ntí àfa sọmaráìtì yìí la wí wí láti rí ìjẹta pé yẹn bá ń tán yàn kọ́mọ́tàn rẹ̀ a wọn lé wa a wọn sin lọ́hùn wọn lẹ́sìn sọrí wọn lẹ́sìn wọn sin lọ́hùn pé àwọn ò ní wà yín náà. wọn lẹ́nu mi tí wọ́n á gba ìtànjẹ òun náà mo á pé tẹ̀ mọ́ padà máa tó rùn. ó gbìyànjú kó yí àdámọ́ tí ọ̀dà padà yìí wọ́n ní èèyàn ń bínú wọ́n lọ́la gidi léèyàn wọ́n láhùn léèyàn wọ́n ní ọ̀rá nísẹ̀mọ́ padà mà tó wù. ǹṣe ọlọ́run ní káwọn ànábì ọlọ́run wá tún sí lára wa náà nù. àwọn tó ń jí sí àwọn ànábì ọlọ́run àwọn àbá kí ni wọ́n ń ṣe wá sí fún ọba ìgbẹ́gun ó fi kó wá kalẹ̀ bọ́lọ́run ti dá kọ́lọ̀ bọ́lọ́run bẹ́ẹ̀ kí láǹfààní sí kò sí. káfọ́ ọmọ gbẹ̀tàn jẹ́ kẹ́ni tí ọ̀fà náà má gba ẹ̀tàn jẹ gbàdámà rẹ bá kù síbi kan ìwọ náà identify bí o kù sí òun ọmọ wa lọrùn ọmọ gbìyànjú ọmọ wògbọn ìtàn ayé ànábì sallallahu alaihi wasallam kò fi túnra rẹ ṣe torí pé inú tí a fi mọ̀ pé má ní bẹ lára yẹn òun ní kíkíní òun ní kí wàá rẹ ọ dá o ọlọmọ sáà ṣe gbogbo wa lóníwà dáadáa o tàtún rárá wa létí ìwà kún ẹ̀sìn lọ́lọ́run àtànẹ́bí wí kò bí oníwà ọmọ lẹ́sìn o lẹ́yìn bá níwà jẹ́ ọ̀lẹ́sìn kò débi kan lọ́dọ̀ ọlọ́run o ọ̀lẹ́sìn ọ̀wà fi kínni ọ̀wà fi wà kún torí ru ogbó ránran àwọn kò sẹ́yìn tí wọ́n wí ní nàìjíríà yìí wọ́n lè gbé ah ẹnìkan ní àwọn ìtàn kẹwọn nìkan náà yìí ìwà wọn dáa èyí wọn kò wúlò kò wúlò wọn mùsùlùmí ọmọ akínwó ànábì ní mùsùlùmí jẹ́ ọba akínwó ẹsẹ̀ mùsùlùmí máa kírun ò lè kọ́ mọ́sálásí fáwọn èèyàn kí wọ́n má kírun ń bẹ̀ kò ní ládàá. innama ya'muru masajid Allahi man amana ọlọ́run lẹ́ni tí ọmọ akọ́ mọ́sálásí lẹ́ni tó ń dàgbèrè mú nù tí wọ́n ń ṣe nínú gbogbo mọ́sálásí gbòwọ táwọn afáǹtànjẹ náà pé ẹsà ti mú wá bẹ́ẹ̀ báráyé à wọn ń tàn ọ ni o gbogbo ẹni tí wọn ń pa wọn wá sọ alukurani kalẹ̀ nílé rẹ̀ wọn sì máa pe kírun ǹjẹ́ wọn jẹ làwọn wá wá o wọn ò sì kápá kí wọn gbọ́ ọ lẹ lọ́dọ̀ Ọlọ́run wọn náà ju orí ara ẹ o ẹni tí ọba kírun ní ń pèrè mùsùlùmí ànábì ló wí bẹ́ẹ̀ ànábì ní kìí ṣe mùsùlùmí o sallallahu alaihi wasallam ó máa kírun ó máa gbààwẹ̀ ọba jẹ́ mùsùlùmí o sì ní ṣẹbọ ìpìlẹ̀ kò ní pe nǹkan mi lẹ́yìn Ọlọ́run o sì jìnnà sádàdà lẹ́sìn ẹ̀sìn ànábì nìkan ni ó sìn gbogbo ìdá ànábì ọmọ tí ọba aláyé tí ọ fọwọ́ sí. Si, kí ni wọ́n wá ń bẹ́ ṣé bá ṣe pọ́ máa nẹ́bí adama ẹ mọ̀ kékeré yẹn bá jẹ́ ti ṣe ojúlówó tán tó wá ní àyè sì tún kú lẹ̀ èèyàn fẹ́ lè fún ní ẹ́síkúùsì pé èyí tí ń tún ṣe kùn yìí ń gbò ti ṣojúlówó tán ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń ṣàdádá lẹ́sìn kò ṣojúlówó ẹ̀sìn kò ṣèyí tí ọlọ́run fi rán ànábì gan kèéṣe wá ń kọ́ taarì yọ wá lọ múra kankan kan sí ìtọ́lọ́run àtànábì ọ̀bẹ́ẹ́ kò sí ní kí máa ń fa yóò ju ṣètọ́ni lọ ọlọ́run kọ́ mọ́sá làwọn gbówó gbogbo wa làwa lọ́wọ́ ṣètọ́ni èṣù ẹni ègbé àmọ́ náà du orí ara wa o bọ́ ọ bá níwà àfikọ́ lẹ́sìn o ìwà kẹ́sìn ni o ìwọ́n tó bá wá lẹ́sìn náà mẹ́jọ wọn tán ọmọ tán ara rẹ ọ lẹ́sìn á ìwà àwọn ọ̀kan dá náà ni ẹ̀sìn náà ló kú o àlùfáà ní husna khuluqi anna husna khuluqi al-muslimi dalilun ala kamali imani yóò jẹ́ àmọ̀ pé ìmánì ń bẹ lára èèyàn dáadáa àwọn náà ní ká máa rí interpretation ìmánì nínú ìwà rẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ nínú ìbáṣepọ̀ rẹ̀ nínú ìbáyàn lòpọ̀ rẹ̀ nínú ìgbé pẹ̀lú èèyàn inú gbogbo ń téèyàn fi mọ̀ pé ìwà àpẹẹrẹ tá a fà fún wa lánàá tó ní ìwà dáadáa ìwà dáadáa òun lọ́ọ́ yá bá lọ́wọ́ mùsùlùmí o lọ́mọ́sá síbẹ̀ fún wa o. هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين وإياكم